Thank you. dàrú báyìí pé kí n ti wà pẹ̀lú ẹ̀ kí n ti délé. wo ṣáà máa pẹ́ ilẹ̀ ti ṣú àwọn ọmọ ẹ̀dẹ̀ ti ń béèrè wa kò dẹ̀ yẹ kó pẹ́ púpọ̀ lópòpónà márosẹ̀ ni torí gbogbo súnkẹrẹ fàkẹrẹ yẹn á ti lọ́lẹ̀ báyìí. <laughs> olólùfẹ́ mi ẹ bá mi sọ fáwọn ọmọ mi pé mo ti ń bọ̀ nílé. àwọn ọmọ ẹ̀ á gbọ́ ṣáà máa pẹ́ ṣó ti gbọ́ ìpàdé wa bí oyin. kíákíá kí dá mi lóhùn ẹ ṣe kí alẹ́. ọ̀rẹ́ báwo ni èmi ti ṣetán. èmi náà ti ṣetán ká máa lọ àlè. ẹ oya oya oya owó la ní kan ah, ṣó ti lọ ni. ìmọ̀ ti lọ. anyway tá a bá ti ń máa check in office. ajá máa lọ. ọ̀rẹ́ jọ̀ọ́ wá ṣe help kan fún mi o. kí o ṣàwọn pé mi ì gbé mọ́tò mi wá ó wà nílé mechanic wàá drop mi sí ìyànà lé mi.

ìwà mi a ní kó wá. Ah. Ah, kí ni. ẹ ẹ àpò yìí ni. Ah. kí ló wà lọ ẹ. ẹ dùnà ìgbà wo ni orí owó la bí bẹ́yìn lé mi. ní nǹkan bí ọ̀sán yẹn ni ṣùgbọ́n sọ pé òun máa pẹ́ lálẹ́ ìkún tó lọ. o kí ló máa ń ṣe bọ́bọ́ yẹn náà. ṣe báwo kí ló wà nù àpò kí ló ṣẹlẹ̀. ìwọ náà wò ó náà. ẹ ikán náà wọn oníbàárà wa ló gbé owó ìwà ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tẹ̀ tí lọ́ngbà yẹn mo dẹ̀ sọ fún labi owó labi gbé kínní sínú sèé fún mi ẹ wá wo ibi tó gbé sí. àsìkò wọn náà gbé wá tó fi di nǹkan tẹ̀ fi falẹ̀ tó báyìí. kò ń ṣe pa fi ìgbà tó ń gbé báyìí ní ṣiṣẹ́ lọ́wọ́ ń gbà yẹn mo dẹ̀ sọ fún owó labi gbé kó lójú ẹ̀ àbí ṣé ìyẹn ti pọ̀ jù fún mi. ọjọ́ ti ń lọ èmi ti ń pẹ́ mú fún tó jẹ́ pé látọ̀sán ló ti lọ sí Àbújá tó lọ bá ọkọ ẹ̀ ṣe weekend. kí la fẹ́ ṣe báyìí. owó yóò lè sùn bíi o. èwo ló wá fẹ́ sùn. ẹ a máa gbé lónìí tó bá dẹ̀ láàárọ̀ la a máa péyìn sí bank. sátidé. ẹ a máa pe máníjà. ẹ já ló ń gbà yẹn ọjọ́ ti lọ. àbí mo túrò nǹkan kan bóyá ká gbé owó ilẹ̀ síbi ká fi ọlọ́run ṣọlé ẹ̀rí ẹ̀ gbà mí ó ti gbàgbé pé àwọn olè yìí wá síbi lọ́sẹ̀ tó kọjá. Ah, ah. jama lọ jama lọ ọjọ́ ti lọ. ọ̀ya ẹ̀yin ọmọ ẹ máa fẹ́ wá jẹun yẹn. mẹ́mi a máa jó dídájú. n gbọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ni mẹ́mi ṣùgbọ́n ẹ máa kọ́kọ́ pàlọ́ fún wa. àlọ́ kódà kò burú àmọ́ ó lè máa dùn tó ti dáàdì mi. ẹ ẹ pa fún wa. it's alright. já lọ já lọ ọkùnrin ọjọ́ ti lọ. ẹ̀rì òun èèyàn fọ́ <laughs> gbé pàlàpàlà ìgbà náà. báwo ni ẹni tí ó ní ọgbọ́n ṣe máa gbé àdúrà owó sílẹ̀ láì tilẹ̀kùn. láì ṣe bọ́lọ̀ ń ṣọ <laughs> tó lọ mú okun gẹ̀dẹ̀ tó lọ fi gàn pẹ́. <laughs> àbí Augustine. ó yà gbẹ̀dọ̀ ó tún lọ fọwọ́ pàdé <laughs> àbùnú lásán lásán. wo ẹyin lẹ́mọ ilé kúkú ń dágbéjáde. Eh, ọ̀rẹ́ sórí ìwọ ló máa gbé owó ìlọlé o. kí ló dé. ẹ eh, ó ṣàmùpín mi ìgbé mọ́tò mi wá ní ilẹ̀ lè máa gbé owó ìkiri lóòrù báyìí ẹ torí àwọn olè ṣùgbọ́n pé ó léwu. kò burú a máa yanjú ẹ àmọ́ pè mí ní kété tó bá ti bá máníjà sọ̀rọ̀ láàárọ̀ la. kò sí wàhálà kò sí ṣòro. ibo ni kí n ti jẹ́ lẹ́bàá. anywhere ibi tó bá ṣàwọn ẹ̀kọ́ kọ̀ọ̀rùn ní ti fún ayé àtijọ́ ọmọkùnrin kan wà oúnjẹ akitì akitì máa ń ja ìjàkadì ni tó jẹ́ pé gbogbo àwọn aráàlú ló fẹ́ràn olókìkí gan-an tó bá ti wá ń jẹ àwọn máa ń kọrin kan fún tí bá ti ń kọrin yẹn ẹ máa sọ pé ìjà ló lè jà kí ni mo wí. ìjà ló lè jà o. akitì ló lè jà o. ìjà ló lè jà o. akitì ló lè jà o. ìjà ló lè jà o. ó mú para ó fi dá ló lè ja oró kì í bí ìbọn o ìjà ló lè ja akíkí ló lè ja. tọ́lá tọ́lá tọ́lá tọ́lá tọ́lá ẹ gbà mí tọ́lá.

Não. alábàgbé mi fò ó. Gbà mí lọ́wọ́ aṣebi ènìyàn lọ́wọ́ ìkẹ́kùn aṣebi. Orí mi yé jọ̀wọ́ o. tọ́lá ní díẹ̀ wọ́n lè ti gbé lọ sílé ìwòsàn. kí lè rí ó fẹ́ rẹ̀ tọ́lá ni kó dẹ̀ pé ní kó dẹ̀ sọ fún mi ní pé mo bá sọ̀rọ̀ láìpẹ́ yìí nà. ó lè díẹ̀ sá o kódà gàdá di wa ló gbé wọn lọ. kí ló ṣẹlẹ̀ gan. kí ni gìrì tó máa ń ṣe yẹn òun ló tún ṣe sá. tọ́lá ni. sọ wọlé lọ. èyí tẹ máa ń lò yẹn. ẹ ṣe ẹ dáhùn kọ́nà ó wà lọ́dọ̀ wa ó wà ọ̀dọ̀ yìí ẹ ṣe padà ẹ ṣe. orí mi yẹ jọ̀wọ́ o ká ní o bẹ́ẹ̀ni lẹ́kì àṣẹbí ìkẹ́kùn orí mi yẹ gbà mí o ìkẹ́kùn bàbá gbẹ̀mí mi àtọmọ mi wà mí. bẹ́ẹ̀ni sá wọn wà ní ward three. ward three ward three ẹ ṣe. orí mi yé jọ̀wọ́ lẹ́nu ẹ̀dùn. ṣẹlẹ̀. ọmọ o mo ti ṣẹ̀ṣẹ̀ dáná tán ni mo á sọ fún wọn pé kán wá jẹun wọn láwọn ò tí ì jẹun wọn láwọn máa dúró dídájà wọn ọkọ wọn wọn ní bòókì máa pàlọ fáwọn àlọ́ ni mo ń pariwo lówó bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. irú wàhálà ò lè bá. ọlọ́run ṣe ń pa wá. dọ́tọ̀ báwo ni ìbúra ẹ̀fọ́kànbalẹ̀ ń ti ṣàlàyé fáwọn ọ̀nà pé kò sí wàhálà àmọ́ tí bá wo ojú ẹ̀ di àárọ̀ làjú àwọn kan tó kàn àmọ́ báyìí kò sí owó ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe olúwa ṣe o àtúpadà àwọn tó bá dá sí ẹ ṣe gan dọ́tọ̀. ẹ ṣe dọ́tọ̀ ojú ẹ̀ ti ìròyìn ṣàlọ́ olúwa ṣeun. ọpẹ́lọpẹ́ mummy and aunty dájú akin ara wọn wọn really try gan bí wọn àdúgbò ṣe ń wá sí bí náà ṣe ń wá everything dájú akin gan ló ti gbé wa wá bí báyìí. ẹnu tí bẹ́ẹ̀ náà torí ìyàwó wọn ló sọ fún mi mo yín délé pé gbogbo àbí. ìgbà tí dókítà ti yẹ̀wò tó ti fún lóògùn tó ti tọ́jú ọ̀tá rẹ̀ dẹ̀ ti wá òkè àwọn sọ pé káwọn tètè máa lọ nítorí àwọn ọdẹ àdúgbò wa ni. Hmm. ẹ̀yà ẹ tẹ́ ìgbìyànjú. I'll try go on. ọlọ́run ọlọ́run ara wọn I'm ọ̀rẹ́ rẹ̀ ọ̀ṣẹ́ ìṣọ̀kan ọ̀ṣẹ́ tọ́lá. dear, my dear, my dear. Báwo ni? Mm-hmm. Wo díẹ̀ tètè máa lọ́lé. Kí ni máa ń ṣètò oúnjẹ àti aṣọ wa? Ó ṣe jẹ́ kí táàmù ló jẹ́. Ọ̀ ilẹ̀ ti mọ́ tó bá ilẹ̀ ti mọ́. Mo wò pé bóyá kò tẹ̀lé sùúrù kan fi pèrò, wọn ò tí ì ah, Jẹ́ máa lọ mo ń lọ ìmáwò bóyá tí n bá lè rí màmí gbé wá pé kán wá dúró síbi pé wọ́n lè lọlé kò lè ráyè sinmi. kò need wọn gbà tó kàn máa discharge wa lẹ́nu òye but jọ tó bá délé ṣàmì ìṣọ̀pọ̀ bá mi tọ́jú o dayọ̀ dáadáa. ṣé ìṣọ̀pọ̀ lọ sí ọ̀pọ̀ ìṣọ̀pọ̀ ìṣọ̀pọ̀ ọlọ́run aṣọ ìfọlọ́run sí. káàárọ̀. ẹ káàárọ̀ bàbá. wálé tí wọ́n ń bọ̀ lájì. àjíkẹ́ ah, ilẹ̀ ti mọ́ tán ilẹ̀ ti mọ́ tán bàbá. ilẹ̀ ti mọ́ tán láago mélòó. Ah, aago márùn-ún àbọ̀ kan ti fẹ́ lu báyìí. ẹ wàá wo aago ọwọ́ yín. Ah, aago mẹ́ta ló ẹ̀ṣẹ̀ lu bàbá. ṣé nǹkan ti wá rí pé àjìn láwa yìí. ẹ wo ẹ má bínú ibi tí mo lọ aago tí mo wò mẹ́ẹ̀ ló sáré má bínú. ibo lẹ́yà tí ń bọ̀ gan. ilé ìwòsàn ni ara ọmọ mi ò yá ìyàwó mi nìkan ló dẹ̀ wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ èmi wá tẹ̀rù pínlẹ̀ ti mọ́ o kí n sáré lọ lé kí n lọ bá wọn ṣètò oúnjẹ aṣọ nǹkan kan èmi ti àmọ̀ pé ọjọ́ ò lọ tó báyìí. ilé ìwòsàn lẹ ti ń bọ̀. ẹ ń dẹ bá wà kankan mọ lọ́njì. ẹ wo ẹ jọ ẹ má bínú ẹ jọ ẹ bá mi má lè jẹ lè. ogo ụlọ dị tọ́lọ̀. kí ta mo rí ṣàlàyé fẹ́ni tó dá mi dúró sí ìnà o. ń kí ló wí fún ọ. àlàyé irú èrò ṣe. ó ní ilé ìwòsàn ni òun ti ń bọ̀ ó sọ òun ọ̀yà. kí ni tẹ́lẹ̀ wá ní kó máa rìn wọ́n sátì kọ́kọ́ jáde náà. kí ni bẹ́ẹ̀ ń bi búùtù ẹ. kò sí nǹkan bẹ́ẹ̀. kò sí nǹkan ọ̀yà wá ẹsẹ̀. kí lè léyìí. ẹ jọ̀ọ́ ẹ má bínú mo ti gbàgbé pé báàgì yìí wà mẹ́. kí ni bẹ́ẹ̀ nú ẹ. kò sí nǹkan kan mẹ́. ọ̀dà lójú. bẹ́ẹ̀ni. ọ̀yà sí. Ah, <laughs> mi ò lè ṣí o. bọ́dọ̀ sí. àní mi ò lè ṣí èmi kan mo ní. etí ẹ̀dínwó ní kò ṣí. etí ta ló di kí ló dé náà mo ní mi ò lè ṣí pé mi kan mo ní. ẹ pẹ̀lẹ́ mọdà sí. ẹ ní ọ̀pọ̀ sí mi kí ló dé ẹ ṣọ́ ẹ ṣọ́ ayé gidi gan o. ẹ ẹ ẹ kí ló dé kí ló dé. ẹ rọra jàre ọ́fíìsà. ẹ ṣeun ẹ̀yin ọlọ́pàá. arákùnrin yìí la mú a sì wá ní otí búùtù rẹ̀ ìwọ̀n abámbẹ́ni ìjẹ́ kó sì sí ká mọ ohun tí ń bẹ́ẹ̀ nù rẹ̀ ló yarí bàbá èmi yẹn mú mo jẹ́bi olè mi. ó tiẹ̀ ti da arákùnrin kí ló ṣẹlẹ̀. ẹ ṣe lóòótọ́ náà bá báàgì lẹ́yìn mọ́tò wọ́n dẹ̀ ní pé kí n ṣí tó wà ní mo dẹ̀ ní pé mi ò lè ṣí torí èmi kọ́ ni mo ní. ẹ ta ló wá ní. iṣẹ́ wa ló ní. ok ó ti dà báyìí àwọn ọlọ́pàá ti débi ń sìn ọ̀rẹ́ aráàlú dẹ̀ níwá bíbẹ́ ẹ̀kọ́ ó yá. ẹ ṣe jàre. bó ló ti rẹ́ dúró owó tó tẹ̀. iléeṣẹ́ wa ló ní mi ò. èèlò ni èèlò. Ah, mi ò mọ iye tó wà ń bẹ ẹni tó yẹ kó yanjú ẹ kò sí nílé wọn dẹ ni pé. ẹ ó ti da ó ti da ẹ ti báàgì yẹn. ẹ ti bùt. ẹ ṣe gan fisa ẹ bọ́ sínú ọkọ̀ yẹn. ẹ ṣe gan. ẹ ṣe lọ. báyìí ìwọ wọlé sẹ́yìn. ọ́fíìsà wọlé bá wo ṣé bí mo ti ṣàlàyé fún yín lọ. ayé wọlé ẹ máa lọ ṣàlàyé dáadáa àwọn ará kò rí bẹ́ẹ̀. ẹ wọnú ọkọ arákùnrin mo ti ṣàlàyé fún yín ìwé ẹgbẹ́ tún ẹ̀rọ kí látọ̀ lọ ṣe. ẹ wọnú ọkọ yín. ẹ wọlé. láti ṣàlàyé fún yín. ẹ wọlé. wà á máa ẹ ẹ bàbá mi ò bàbá mi. àbògbọ bílé ayé ṣe rí nù ó lágbára o ọ̀rọ̀ àmọ́ wọn kàn èèwà lọ rí dábòlù torí gbogbo atótó ń tà ń ṣe yàn lòun ní wọn máa gbọ́ bẹ́ẹ̀ ni kò sì yẹ kó jẹ́ pé kóhun ẹ máa ṣàlàyé fún kí n sọ fún kóhun ní ọmọ òun tójú wa rí ó dà bẹ́ẹ̀ òun mú yàn yín lọ́wọ́ ó ti gbọ́. Ah, ah. báwo ló ṣe jẹ gan ọ̀gá bàṣẹ̀rẹ̀ náà nìyẹn o. àníbo ló sọ pé òun ti rí. ọ̀gá ó kàn sọ rádaràda lẹ́nu. nínú àníta ló sọ pé omi gan-an. ó sọ pé owó ilé iṣẹ́ wọn ni pé ilẹ̀ ti ṣú òun ọ̀dẹ̀ lè kó lọ sí báńkì òun láti kó lọ sílé ọkọ̀ tó kàn sọ lẹ́nu nìyẹn. bí eyín ẹ̀ ṣe ń wo ọmọkùnrin yẹn ṣé yóò jọ olè. ọ̀gá kí n máa purọ́ fún yín ó jẹ́ tó ní ṣe gidi lọ́wọ́ ṣe ẹ wọ. ìwé ìdánimọ̀ àwọn ilé-iṣẹ́ kí ló gba lè ṣe sọ̀rọ̀ yìí. ọ̀gá kò yé mi nǹkan tó mú mi tọ̀ yín náà nìyẹn. èèyàn mélòó ló ti mọ̀ ń pa ọ̀rọ̀ yìí àwọn méjì tí wọ́n lọ fún operation yìí èmi àtàwọn vigilante tán ni. ìfẹ́ kó ju àwọn iye àwa yẹn náà lọ àti pé ó lè tó bí òwúrò tó rò pé wà lọ́wọ́ yìí. ọ̀gá kí n má purọ́ fún yín o ṣẹ́ntìlì mo ò farabalẹ̀ ka owó yìí ṣùgbọ́n pẹ̀lú àwọn bills tí mo rí bẹ́ẹ̀ ní a tó nǹkan bíi three point five million three point five million naira. ọ̀gá three point five. ẹ ó no problem ẹ sori o lè máa wá lọ. ẹ kí n máa lọ. sọ. Yeah. kálẹ̀ mi rú. ẹ jọ̀wọ́ ń béèrè káyọ̀dé ni. káyọ̀dé káyọ̀ eh sorry mr bolóde òkú. ilé. ok ìyàwó ẹ̀ ń kọ́. àwọn ah. àwọn náà ò sí ilé àtàrà àná mo ti rí wọn gbẹ̀yìn. àzìnà wọn méjèèjì ẹ rí wọn rárá. èmi wọn á kọ́ mo ti ṣiṣẹ́ lálẹ́ àná bóyá ẹni tó ṣiṣẹ́ lálẹ́ àná ó lè mọ bí wọ́n lọ wọn àti ẹ ó dà ẹ jọ ṣé èèyàn tí mo lè ràn lẹ̀ wà nílé. kò sí èèyàn lé mi nìkan náà mo wà nílé mi nìkan àtọ́lọ́n. ó dà ẹ̀yin lè máa padà lọ síbi tí ẹ ti wá. ṣé kò sí. kò sí nǹkan kan ẹ ṣe. ó bá ronú rẹ̀ wò ó tó ṣe ká ọbẹ̀ ní ronú rẹ̀. sílẹ̀ lábọ́ lábá o. wà á bẹ̀rù rẹ ní kòlè kòlè wò ó. ó bá ronú rẹ wò ó tó ṣe ká. ọ̀rẹ́ ní ronú rẹ wò ó tó ṣe bí. wàrà mi ò tí ì mọ ọrùn dáṣà. dúró ṣé kí wọ́n sì máa ṣe ẹ̀dọ̀ dáhùn ló ṣe tí mo pé ọ̀rọ̀ dáhùn ni. ọlọ́pàá ẹ jẹ́ kí n sọ kí nìkan fún mi mo kàwé mo lajú mo dẹ̀ mọ ẹ̀tọ́ mi lábẹ́ òfin. bóyá ẹ̀mọ́ ẹ̀ ní ẹ̀tọ́ kankan láti pè mí ní ọ̀daràn. owó ta ká mọ́ ẹ lọ́wọ́ kọ́ mo ti ń ṣàlàyé fún yín látò pé owó ìkè ṣèwò ni owó ibi iṣẹ́ wa ni tó bá wí irú ẹ tẹ̀lé mi káwọn síbi iṣẹ́ wa kẹ́ wá ṣèwádìí kí ilẹ̀ tó fẹ́ kí n sọ. ẹ̀rín ẹ̀ ń bà mí ṣá. Tọ́lá, ibi báyìí. Tọ́lá ó yẹ kí dáadé ti débi ìgbà mi ò mọ nǹkan tó dá dúró ó ṣàdẹ̀mọ́ pé àmọ́ ọ̀kọ̀ kan ní lálẹ́ àná mo máa wọ̀ rẹ̀ kò ní pẹ́ tí ṣo ti gbọ́. ẹ kò lè má dà. dókítà ẹ káàbọ̀ sá ṣọ́kọ mi ti dé ní rárá o àwọn náà mo ní kí n wá béèrè. abirú wàhálà wa ni yìí wà ní sí ó yẹ káyọ̀dé ti débi báyìí náà. tọ́lá báwo ni ah. ṣáà ẹ̀ balẹ̀ dókítà ẹjọ mi ò mú fóònù mi kún lé lánàá ẹjọ ṣe lè bá mi pè wọn lórí fóònù yẹn kí tẹ fi mọ ibi tó wà sá. fóònù mi ni ẹ gbà gbà fóònù fóònù ṣe. ṣeé ṣe o. èèbò káàtì ẹ̀wà ni wọ́n jí fóònù lò ó yẹ kó ti dé bí báyìí láàárọ̀ iná ọjọ́ ti lọ. ẹni tá ò rí àwọn tó mọ̀ wọ́n tó ṣẹlẹ̀ sí àmọ́ kan ti máa sọ pé ẹ ti wá máa lọlé pẹ̀lú ọmọ tó bá dẹ̀ yá ẹ wá ní ojú wa ní torí pé ẹ̀ náà ò jẹ́ bẹ́ẹ̀. Ah, ẹ ṣe gan-an sir eh, yes sir eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé lánàá nígbà tá a fẹ́ kó ni mi ò mú bọ́lẹ̀tì mi kò lè sóko sówó kọ̀ọ̀kan lọ wa ta lè fi lọ sà á lè mú bá ṣe máa délé. madam ẹ ń ṣẹ̀ o ẹ bá ti sọ́lẹ̀ látàárọ̀ Stop me. What's going to happen with this? Àtúrà. Ẹ ti wọ́n máa fẹ́ tẹ̀lé. Ẹ ṣe èmi right láti gba fóònù mi láti wá sọ pé ó kàn sí káàdì mi bóyá mo láṣẹ bóyá mo láṣẹ àjọ máa mú sí. kò sí wàhálà ọba rẹ ẹ jẹ́ kí n gbàgbé lọ́rọ̀ mi. ìwọ fẹ́ pe lọ́ọ̀yà. ẹ fẹ́ pe àwọn lọ́rọ̀ mi. kí ló lọ́ọ̀yà. <laughs> ìwọ mo fẹ́ pe lọ́ọ̀yà mo lò ó dáhùn o rò lọ́ọ̀yà kọ́ lọ́ọ̀yà ni wò ó sì tó sọ fún ẹ tí n bá lọ tí n bá tí n bá lọ má padà wá tí o bá jẹ́wọ́ fi mú ma fi kọ́. lọ́ọ̀yà ẹ jáwọ́ ẹ sà. orí mi yé gbà o. yìí kẹ́dùn àṣebí orí wa ẹ ẹ káàárọ̀ ẹ wa. mo mà rí yìn, ṣé kò sí nǹkan. kò sí wàhálà bàbá bàbá àwa rí yín fọ́rọ̀ kan ni. ẹ o. ẹ bàbá nǹkan kan la rí lóru òní o ó rù wá lójú. ẹ nà ń ẹ nà ń bẹ. ní nǹkan bíi aago méjì kọjá ìṣẹ́jú a ti ń yí ìgboro ṣàdédé la rí ọkùnrin kan pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ìgbà tá a ṣe ìwádìí kínníkínní ọkùnrin yìí. tá a ṣí ẹ̀yìn mọ́tò ọkùnrin náà wò bítíbitì owó la bá níbẹ̀. gọbọi báyìí ló wọ̀ ọ̀hún tẹ́ bá rí bàbá. ṣé ó lè ní. bàbá kì í sọ̀lẹ̀ ojú rẹ̀ jojú ẹni mímọ̀ ládùúgbò. ń bọ̀ lẹ́wọ́ yanjú ẹ̀ sí. Ah, bàbá ibi tá a ti ń fọ̀rọ̀ wa lẹ́nu wò lọ làwọn ọlọ́pàá ti dé o wọ́n ti gbé lọ towó towó ẹ̀ o. ọlọ́pàá ti gbé lọ. wọ́n ti mú lọ. àwọn ọlọ́pàá ti wo ni. bàbá àwọn ọlọ́pàá náà dàbí àwọn ọlọ́pàá ti òkè ọjà. ọlọ́pàá òkè ọjà ọ̀dà ẹ ṣòrèrè ẹ ní sì bàtà. àṣẹ bàbá. ẹ náà bẹ́ẹ̀ pé ẹ fi ọ̀rọ̀ ètò mi létí wọ́n kẹsẹ̀ bọ́ ẹ sì bú o. ẹ bàbá níta ní ká wá rí yín fún náà nù. No wọ́n ní kójú mọ́ rìbí gbogbo ara lóògùn ẹ̀. ọ̀ka ẹ̀ ó rí mi ọ̀ka ẹ̀ ẹ máa lọ ilé. ọ̀dà bàbá ẹ ṣe bàbá rẹ lọ. ẹ ṣeun. àti ṣe tí a. ẹ káàárẹ̀ ẹ káàárẹ̀ wọ́n sì gbé lọ tòǹtòwó tòǹtòwó àwọn agbófinró rèé o. pẹ̀lẹ́. báyìí ṣé àwọn ọmọ ilé wa ti wọlé ni. ah èmi èdè sàn ṣé iye kan ti wọlé ni. èmi yóò mú un. ọ̀sẹ̀ tó ń bọ̀ ló máa wọlé. mọ́mí ẹ̀ ní pé ọ̀sẹ̀ tó ń bọ̀ ni ẹ máa wọlé. ok. Ah. ẹ̀rì máa gẹ̀. Ah. ẹ̀wọ̀n ṣé ń gbọ́ ìdájọ́ ìṣẹ́ ìwọ̀n ṣe máa gẹ̀. pẹ̀lẹ́. dókítà ṣé ẹ ṣe kí n darapọ̀ mọ́ àwọn ilé wa lọ́sẹ̀ tó ń bọ̀. ah ó ṣeé ṣe máa ẹ ṣùgbọ́n ó lè fi darapọ̀ mọ́ tí a bá yẹ fi ṣe iṣẹ́ abẹ tó yẹ ká ṣe ṣùgbọ́n pẹ̀lẹ́. dáàdi àti mọ́mí Michael ẹ ẹ jọ tó lọ́hùn ẹ tètè bá wá owó kẹ bá fi ra àwọn oògùn tí a ní kẹra so that wọ́n á lè máa lò fún Michael ṣùgbọ́n ẹ kó tọ́jú ẹ ọlọ́run àfúnà láfíà ẹ ṣe. dáàdi ẹ jẹ́ kó ètò máa mú ṣiṣẹ́ abẹ yẹn kí n ra ètè darapọ̀ mọ́ àwọn iléèwé wa. Michael dádì dẹ̀ ń gbìyànjú ṣùgbọ́n ó ní òyì tí ì pè eh, gbogbo àwọn tó ń ṣèlérí fún wọn ló ń já wọn kulẹ̀. dádì ẹ má bànújẹ́ tí Ọlọ́run bá ní mi ò ní kú kò sí ikú kan tí ó pa mí ó kàn jẹ́ pé mo ti pinnu pé èmi máa ṣe kò kéré ní táàmù yìí ó ṣe lè ṣe pòkí ní ìwọ ṣàmà gbàdúrà fún wa pé kí ọlọ́run kó pèsè owó fún wa ó lè fún wọn náà ní àlàáfíà. Hmm. wife ti iṣẹ́ abẹ tó tó ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn olè ogun. ẹ jọ mo ẹ fẹ́ èèlò ló kù sá. ìyàwó yìí fún wa ní bíi bíi thirty five thousand naira yá tí a bá rí bíi bíi two hundred and fifty thousand naira sí àwa náà fi orí rọ yòókù ṣẹgbọ́ àtẹkẹ́ ẹ. two fifty thousand. àkóbúrú yóò máa ṣe ẹ wẹ wò ó ti sú èmi báyìí o ah, ah, báwo ni pẹ̀lú máa ń lọ báyìí tí ò sí ẹni bojú wẹ̀yìn rárá. kódà níbo làwọn tá a fẹ́ wá sí báyìí níbo làwọn tó wà. gbogbo ibi táwọn kò máa ń rìn sí gbogbo ibẹ̀ láti dé wọn láwọn ní ìwé sọ fún wa. ìwọ Ọlọ́run ó dé ń wo gbogbo wa o àbí ṣé Káyọ̀dé sọ pé mo ṣe nǹkan kan fún wọn ni. ìwọ Ọlọ́run ṣàánú mi. Eh, kí wàá lè lé ìgbàyìí wọ̀ lọ́wọ́ bá a. ẹ pẹ̀lẹ́. ó dáa fún bọ́lá tó ń bá mi kúrò ẹ̀ ṣe. ẹ wo bàbá gbogbo ẹ̀yin wa ẹja ni o gbogbo ilé mọ̀lẹ́bí lèmi náà kiri dé wọn làwọn ò gbúrò ẹ̀ náà. Hmm, ẹ dúró o kó má jẹ́ pé bọ̀dá mi rin èrè gbé lọ tó wá da gbogbo wa sí ríboríbo. Ah. ẹnì ṣe hà kò sí kẹtẹ lè ṣẹlẹ̀. tó ẹnu kó tọ́wọ́ bá ti rí báyìí èèyàn máa lóṣìṣì ni ìkọ́ tó ti dọ̀rọ̀ pé nǹkan èèyàn tó bá ní òye ń gbé mọ́ èyí ṣáà máa wá káàkiri náà ni. káyọ̀dé àdìsá ọmọ wọlódé ọkọ hmm. jọ tó lọ lọ ibi tó bá wà máa bò ń lé àbí torí gbogbo rédèrèdè tójú mi ìrìn ti pọ̀ jù aya mi kò séwu àwọn ọmọ ẹ̀ ń kọ́. ó wà lálàáfíà wọn ti sùn sínú ilé àmọ́ kán tó sùn náà kan igbó orúkọ bàbá wọn lọ́rùn bẹ̀nu afẹ́rídádì afẹ́rídádì ni. ṣiṣẹ́ ẹ̀ ló fún ṣiṣẹ́ iṣẹ́ ráyé lóde. ká tiẹ̀ wá sọ pé wọ́n rìnrìn ìrànù lọ́nà ṣé bóyá kán ti padà wálé ilé máa ti sin mi. òun má dà tó yìí lóhùn òun rédèrèdè afọ́fọ́gbé mu ni ọgbọ́n ẹ ti ẹ̀ wá gbọ́ àwọn aráàbí iṣẹ́ wọn ń kọ̀. gbogbo wọn sọ pé àwọn ò bí kò sí ìyàkọ tó mọ̀ bí tó wà báyìí. báàmì mo fẹ́ dé ṣọ́ọ̀bù tó bá ti bí alẹ́ òun tó yọjú sí yín ẹ ìyàwó ọlọ́wọ́ jẹ́ kárí láyọ̀ ọlọ́wọ́ jẹ́ kárí lágbo nínú ilé. ẹ sọ ẹ ṣeun ọmọdé yìí àníláàlẹ̀ rà ó. Olé, ó bá tọjọ́ mẹ́ta. Bíbí o. <laughs> Eh, eh, eh. Ṣé bójú ṣe rí ní ìgbà tá à ń di obì lọ́jọ́ èdè? Kí ló ṣẹlẹ̀ olóyè? Torí àṣàmọ̀ yìí ah, yẹ̀ ẹ mú ẹnìkan pẹ̀lú owó púpọ̀ lọ́wọ́ ẹ ẹ sì sọ fún mi. olóyè ọ̀dọ̀ ẹ má bínú. ṣì wà lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ ẹ ọ̀dà ta ló ní tọ̀hún gan-an. ẹ ọmọ kan ọmọ mi. ọmọ ẹni bẹ́ẹ̀ni ṣé ẹ mọ̀ ni. ayálégbé mi ni ọ̀kan nínú àwọn ilé mi ládùúgbò lókè lọ́hùn ló ń gbé. lóòótọ́ wọ́n sì sọmọ lóàbí púpọ̀ púpọ̀. Ah, ah. dada kí ẹ wá lè fẹ́ ká ṣe ìgbà ìròyìn. bíi ti báwo. Ah, ẹ tó ń bìrì ẹni ṣé ó ti yé eyín. kò sí bí ayanjú ẹ̀ sí tí ọ̀dà ìdí tó fi dá dúró bí ni pé tí ó bá fi lè dé òkè lọ́hùn <laughs> ó ṣe ṣe kúrò yẹn kó ti gbòòrà o. òótọ́ ni ẹ gbọ́ná èló lówó ọ̀hún gan. nǹkan bíi three point five million naira mà ní. ọ̀pọ̀ ìlú ọ̀tọ̀ ó lọ́dọ̀ ti rí. ìyẹn ò kan àwa táwọn bá ti pín in níbi táwọn bá ti pín owó yẹn bí. a sì rán ìrànlọ́wọ́ ọ̀gbọ́n ọdún méjì. nígbà tó ń bá padà dé a ti gbàgbé sọ́rọ̀ owó àbí ẹni tọkọ bá gbá sí máa rújú ní nọ́mbà. Hmm, ọ̀kàrẹ̀ èyí wọn náà dáa síbi ọmọ pé ọ̀run wọn ń lẹ ó ti ṣe ọjọ́ ti jọ mẹ́ta. báyọ̀ owó tèmi ó jẹ gan. ọ̀pọ̀ àwọn ọmọ yóò gbà tí wọn èyí náà lè fọwọ́ gba bíi five hundred thousand naira ṣá. báyọ̀ rẹ̀. <laughs> ẹ̀gáre bí àkàkọ́ nǹkan wá jẹ̀bọ ní ilẹ̀ orí ẹ̀kọ́ wúrú ẹ̀dá àjẹpẹ́ tó bá di lálẹ́ hmm. wọ́n wá gba tèmi ṣé níbí ọ̀gbọ́n àwọn ìbọn ọjọ́ sí ń kọ́. Ah, ṣé ẹ sì nílò wọn ni. Ah, ìgbà tí ń kàṣàlẹ̀ àwọn <laughs> títí ijọ́ mẹ́ta àwọn ọmọ mi fẹ́ jáde. kò sí sòrò ṣé bẹ́ẹ̀ tí wọ́n yẹ. Hmm. ẹ ó ti tán. <laughs> ẹ paná ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ládùúgbò kó má bàa dariwo torí pé bí ogún ilé ìbàjẹ́ lọ ọgbọ̀n gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. fọkàn rẹ balẹ̀ tó tó bá ti dé kò torí ìta ló parí. ẹ ṣe wò ní bẹ́ẹ̀ ẹ rọ aṣọ ẹ kílé. ilé ayé ilé asán la fi ń para wa la fi ń ṣe bí sọmọlá kejì ayé yìí kì máa ń ṣe tẹ́nì gangan ayé yìí ò lè ènìyàn ló ṣòro dùgbẹ́dùgbẹ́ eh, dùgbẹ́dùgbẹ́ tó mi lókè o. Oh, oh, oh bíbí kan ló máa já sí mo mọ̀ kíní lo da dá mi lójú Oye yé mi yégéyégé ọ̀rọ̀ òdì tọ́lẹ̀ olóòótọ́ ò ní kú sípò ìkà ẹ wo ẹni tó lù wá bá kó yọ. òun ló yọ ewu nínú ewu gbogbo. ala irada iná irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu yín ìyẹn ni pé ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ṣe tó yìí ẹ kò mọ ní ní yìí three point five million naira ó de sọnù ẹ wá gbọ́ mo fún yín ní ọjọ́ péré kẹ wá bí owó náà ṣe máa padà sí iléeṣẹ́ yìí bí bẹ́ẹ̀ kọ́ gbàdògbàdò máa gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀yin méjèèjì ẹ jáde. kí ló nílé mi tó fẹ́ sọ ọmọ ìyá olè. kí ló sọ pé ṣẹlẹ̀ báyìí. ló ń ṣẹlẹ̀ lọ. Táde fún mi. Nonsense. Kí ni wọ́n bá báyìí? Abẹ́rẹ́. Kí ló sọ? Kí ni òjò ilé rẹ̀? Àtẹ̀já rẹ̀ Ẹ ṣó yẹ ká máa bí ilé ìrọ̀lọ́kẹ́ máa fi wá fún láàyè. Ṣé bí gbogbo àná làjọ ògbóró yẹn àṣeyọjú? ṣé owó labí kọ́ ló dá gbogbo ilé sílẹ̀ àbí ká sọ pé ó gbé owó yẹn ni ṣé gbogbo ilé àwa ṣẹlẹ̀ ni. má máa sọ báyìí mọ́ tí èmi ò bá lè ṣe ìwọ ńkọ́. ìwọ ńkọ́ ló bá wọlé àbí wọkọ. kí ló ń sọ ọjọ́ ti lọ́ngbà tán gbó wa àwọn báńkì close kí mo wá fẹ́ ṣe. ẹ ṣé mi sọ bẹ́ẹ̀ kó lọ gbé sí strong room fún mi àbí mi sọ fún ẹ. fún mi tó ń sọ ẹ ti lọ jẹ́ngbà yẹn náà. fún mi ti lọ jẹ́ngbà yẹn ẹ wò bóyá ń sọ̀rọ̀ ṣé tí fún mi bá lọ jẹ́ ibẹ̀ ló fẹ́ kú sí àbí ibẹ̀ ló fẹ́ sùn sí ẹ eh, kò ní padà sọ́fíìsì mọ́ àbí. lóde tí délé máa ń sọ̀rọ̀ báyìí èmi náà fẹ́ jáde náà. ìwọ náà fẹ́ lọ jẹun. yes. ṣé torí ẹ̀ ló ṣe wá gbé síbì kan ẹ tó bìkítà ẹ máa gbọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ pálapàla tó sọ lẹ́nu. délé ní ilé ayé ẹ má bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹrẹ báyìí mọ́. ṣé èmi ló ń bá sọ̀rọ̀ báyìí. yes èmi ló ń bá sọ̀rọ̀ báyìí ló ń náwó sí mi. ìwọ ni wo jẹ́ kí n wọ́n ẹ̀fín kankan nílé ayé ẹ̀ tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ má tún náà sí mọ́ má yẹ bá ti ká bá mi lọ́sọ̀rọ̀ má tún náà sí mọ́. ẹ fara balẹ̀ o. adé máa sọ̀rọ̀. ẹ fara balẹ̀ yìí yọ̀yú ẹ fara balẹ̀ o. ẹ wo ṣe ariwo tẹ ẹ pa. oníkọ̀rọ̀ níyànjú ẹ gbowó jáde ni. ibo lẹ wá dúró káàdì náà sí báyìí. kò sẹ́ni tó mọ̀ in fact àwọn ẹbí ẹ̀ gan-an wọn ì tí ì rí. ṣé ń gbọ́ délé ṣé ìgbà tó di ọ̀rọ̀ owó ló yẹ ká wá káyọ̀dé tì ọ̀rọ̀ yìí mú fura lọ́wọ́ ó mú fura lọ́wọ́ o. Hmm. ẹ wo òótọ́ ni o àmọ́ káyọ̀dé ò kì í ṣèyàn bẹ́ẹ̀ o. má sọ bẹ́ẹ̀ mọ̀ fún mi tó bá ti dọ̀rọ̀ owó kò sẹ́ni tó ṣe fọkàn tán náà gbogbo wa pátápátá báyìí ló lè ti lé bá dá. kí wàá lọ́nà àbáyọ báyìí. àbí ọ̀nà àbáyọ kọ́ ló bẹ̀rẹ̀ ọ̀nà àbáyọ ni pé bí gbogbo wa ṣe wà ká gbalé ọ̀hún ọ̀rọ̀ tí ń mọwọ́ ọ̀rọ̀ tí ń wo mẹ́sẹ̀ ọ̀rọ̀ bí àkóbá orí mi máa jẹ́ rí. ọ̀rọ̀ tí ó kan mi ọ̀rọ̀ tí ó sì tèmi ń bẹ ọ̀rọ̀ bí àdábà ọba máa jẹ́ rí bí mo ti jáde lónìí Olúwa má jẹ́ kí n pàdé eléṣu lọ́nà bí mo ti wá oúnjẹ òòjọ́ nígbà jò má jẹ́ kí n pàdé eléṣu lọ́nà ìwọ Ẹlẹ́dùmarè ṣe ni kò ṣalábọ̀ mi o jò máa jẹ́ kí n bá ara mi nínú wàhálà ìwọ lẹni tí kì í sùn máa tójú ṣọ́ mi o ṣùgbọ́n mi ṣá ní àgùntàn tí kì í sunra ìwọ lẹni tí ṣọ́ mi tí kì í dògbé ọ̀rọ̀ àgóbá àdábà. ta ni ẹ o. ẹ kúrò lẹ. ta lẹ bèrè o. mrs bolodi okun. ẹ láti bo. láti ọ́fíìsì ni. e Aguatim, tudo. É, é, é, ti bá mi rọ́kọ mi. ẹ àwa náà ti rí o torí ẹ̀ la ṣe ní ká ibi tí ẹ bá ọ̀rọ̀ náà dé. ẹ jọ madam a ní àwọn ìbéèrè kan tí a fẹ́ bí. ń gbọ́ yín sà. ní alẹ́ ọjọ́ Jímọ̀ ọkọ yín gbé owó kan wálé níbo ló wà. owó owó kò yé mi. ẹ jọ jàre madam ṣe ní alẹ́ ọjọ́ Jímọ̀ tí ọkọ yín ṣiṣẹ́ wọ́n gbé owó kan wá sílé láti bá a tọ́jú pé tó bá di àárọ̀ sátọ̀dẹ̀ àwọn àti délé wọn á jọ lọ fi sí ilé ìfowópamọ́ owó yẹn gan là ń sọ nípa ẹ̀. ẹ gbọ́ nkú délé. Hmm, ó tọ́ ni èmi àti ọkọ yín ìyẹn káyọ̀dé lájọ ṣe ìpinnu pé kó máa gbé owó yẹn bọ̀lẹ̀ ẹ ìgbà tí ọjọ́ ti lọ owó yẹn lọ́wọ́n méjèèjì ń béèrè fún. ẹ kódà ta ló wá ní owó tá à ń sọ̀rọ̀ pa ẹ̀. Ah, iléeṣẹ́ wa. yé. Yeah níbo làwọn ní káyọ̀dé wa kó mi sí báyìí ọlọ́ káyọ̀dé ò sí ilé ni à ń wá kiri láti jọjọ́ inú ìbànújẹ́ ni gbogbo wa wà nílé ewu ṣé lè yóò ti wá pọ̀ jù fẹ́mi ní báyìí. ẹ ṣe rí madam ẹ á fẹ́ kí ẹ rí wa bí ẹni pé a ò ní àná àbí pé gbogbo tó wà lẹ́yìn náà ó dùn mọ́ wa náà nìyẹn ṣùgbọ́n àbẹ̀wò yìí ṣe pàtàkì nítorí pé látàárọ̀ lọ̀gá wa ti pè wá tó ti sọ fún wa pé ká wá ibi tí owó wà nítorí ẹ̀ la ṣe wá o. ẹ wo ojú ẹlẹ́dàá yín rí mi ò gbúrò káyọ̀dé. ẹ madam ẹ ká má gbà yín lákòókò a máa tó máa kàn sí yín láìpẹ́. ẹ ṣe sá ah. ẹ mo dúpẹ́ o ẹ ṣe o àǹtí ìjọ́jú mi àǹtí ẹ jọ. ṣé nǹkan kan ṣọkọ mi tẹ́ fẹ́ sọ fún mi. rárá o àbí ṣé nìkan tẹ́ fẹ́ sọ fún ọ. irọ́ bí gbogbo ẹ ti jẹ́ mo ti ṣàlàyé fún yín. ó lè dá yín lójú.

wọlé jẹ́ ká máa lọ náà. dáàbò tó wà síbẹ̀. ibo kí mọ́tò wà ó dàbí pé mo ti gbàgbé ẹ̀sùn nílé o. Ah. ní báyìí mo ti ṣètò pínpín owó yìí ṣe rí àpò yìí one point five million naira ló wà níbẹ̀ kí ẹ lọ ní five five hundred thousand naira ẹnì kọ̀ọ̀kan. èmi náà ti yọ tèmi mẹ́ bẹ́ẹ̀ mo dẹ̀ máa tún ní ìdá ìṣe àwọn ètò kan nígboro. ṣọ́ọ̀ṣì two hundred and fifty thousand naira mo need mi ò fẹ́ five hundred sá. Ah, ah, ok no problem kò sí problem. Eh, kọ́lé ẹ lọ pín two fifty thousand naira tó ṣẹ́kù yẹn ẹ lọ pín lórí owó títí. <laughs> that's all right that's all right. nǹkan kejì tí mo pè yín fún o ní pé mo fẹ́ kí ẹ lọ wá ọ̀nà tí arákùnrin fi máa fọwọ́ sí ìwé àpilẹ̀kọ tó wà ní friday. kéde padà wá fún mi lábọ̀ ó dà o. then mi ò gbọ́ anything nípa ọ̀rọ̀ yìí o mi ò gbọdọ̀ gbọ́ nǹkan kan. Sir. Banji. Eh, yes. Lọ dáná sun ìwé ìdánimọ̀ yẹn. Sì má yẹn ni sá. Ṣọ́ eh. Kí lélẹ̀? kí ni kí n fi ṣe. ìgbà ká dáadáa wà ló bá fẹ́ràn ẹ̀ lọ́wọ́ tó nǹkan tó kọ́ máa ṣe kò kàn ti tọ́ ọ̀bùn ó tán. ìrànlọ́wọ́ ni pé kí n tọwọ́ bọ̀ ìwé tó pa ọmọ mi ò jáde tí kì í tún ṣe ìwé lọ́wọ́ ọlọ́pàá ìrìn ìrètò ọ̀rọ̀ ọ̀gá. ká mú ẹ lọ́wọ́ lọ́jọ́ sí i owó olè ní nà ó. ìrọ̀lẹ́ wọ gbogbo wọ́n ti sọ fún wa pé àmì wà lára owó yẹn bàtà lè yẹ wo a rí àwọn àmì yẹn bẹ́ẹ̀ so dájúdájú owó olè lọ́wọ́ yẹn nà òkúrò ayé àtòrò ọ̀rá tó ọlọ́pàá ẹ ti rí owó ẹ ti bẹ̀rẹ̀ yìí owó tí ẹ bá lọ́wọ́ tẹ̀lé ò kì í ṣe owó tọwọ́ bọ̀wé a lè tètè gbé ẹ e lọ sí ilé ẹjọ́ tó bá débẹ̀ wàá dẹ̀ sọ fún wọn pé òun wọ́pọ̀ jí owó yẹn ni wàá dẹ̀ wàá tọrọ ìdáríjì ilé ẹjọ́ dẹ̀ ṣe kí ni wọ́n á fi ẹ́ lé ẹ ló bá tọ̀. èmi ti lajú ju gbogbo àwọn ètè kéde tẹ́ ń pèrò yẹn lọ ní bá mọ̀ pé ní ẹjọ́ tó dá yín lójú ẹ gbé mi lọ sí ẹjọ́ ẹ jẹ́ kí n pàgbẹ́jọ́ rò náà ti ń pè é fún ìgbà kẹ́yìn mò ń wọ ẹgbẹ́ kó tọwọ́ bọ ìwé yìí. èmi náà lè rọrọ ẹ fún ìgbà kẹ́yìn pé tí o bá mọ̀ pé ẹjọ́ ẹ fẹsẹ̀ múlẹ̀ tàbí tó bá rú ẹ lójú gbé mi lọ sílé ẹjọ́. bẹ́ẹ̀ Sim. <laughs> ẹ ṣe conductor eh, but um, ìgbà wo ni iṣẹ́ abẹ náà máa bẹ̀rẹ̀. tó ah, mọ̀ pé ọwọ́ kì í pẹ́ ní sáà kéèké eh, tí ò bá sí ìdí kan tàbí òmíràn àwa gan pè yín láti rí ọmọ òun pé àbẹ̀rẹ̀ iṣẹ́ abẹ. Ah, ẹ ṣeun bọ ọlọ́wọ́ wà pẹ̀lú iṣẹ́ wa là ń ṣe. ṣeun bọ ẹ jọ mí mo bóyá mo lè rí Michael kó tó dé pé mo lọ. why not ẹ̀yin gan ló lọ mú ìròrí ayọ̀ yẹn fún un. Eh? ẹ pẹ̀lẹ́ ẹ lè jẹ dúró ẹ jẹ́ kí n fún yín ní. Ah. ẹgbẹ́ ẹ bá wa rà á ẹ bá ń padà bọ̀ kẹ̀kẹ́ rà wá ẹ ṣe gan. ẹ ẹ bá mi kí ìyàwó yín. màá jíṣẹ́ fún ọ. ilé ayé yìí máa ṣàmàmà ọ̀rọ̀ ajé. bóyá ìwọ ọmọdé yìí orí ẹkún ló tún wà ẹkún yìí máa ń pọ̀jà agbára tèmi lọ ẹkún yìí ti pọ̀ jù. bàbá ṣé mi ò ní sùúrù ni. ayọ̀dé tèmi wọ́n dà bẹ́ẹ̀ dá wa ẹ̀wù ṣé ẹ̀rọ èèyàn méjì ò ti máa di ìdẹ́ni kan lọ́wọ́ ẹ̀yẹ ẹ̀wọ̀n mi lọ ẹ̀wọ̀n mi lọ. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ kó ti kékeré mọ̀ kúrò lórí ọkùnrin yẹn ni, ní òsì ní fojú sunkún káyọ̀dé ó dáa wò mí wò mí kí ni kí mi wá ṣe èmi tí mo fi odidi oṣù mẹ́sàn-án lóyún káyọ̀dé tí mo kàn nínú iṣẹ́ nínú ìyà tó wá tásìkò tó yẹ kí n jókòó kí n nọ́sẹ̀ kí n máa jẹun káyọ̀dé tó wá rí bó ṣe rí ìwọ ọlọ́run àbí àmọ́ máa kú ìyàwó. lágbára Ọlọ́run. mo ti wọlé wọlé. lágbára Ọlọ́run gbogbo ilé yìí kò sẹ́ni tó máa mọ kóró. ilé ilé ni omi ẹni kú sọ́dọ̀ ni omi ẹni. ó dà ó ti tó ó ti tó ó ti tó. bàbá tó ń bọ̀ náà ló dọ̀ mí. ó ti tó. nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín látọ̀dọ̀ òdèbò mọ́ra. ó ti sú mi o. àṣé owó ẹ̀mí nìkan la fẹ́ fi ra ẹ̀mí ọmọ tiwa ó máa fẹ́ràn ọkùnrin lọ sẹ́wọ̀n wà ní. ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ ó rò wọ́n ní fi ọwọ́ sí ìwé àpilẹ̀kọ yẹn o. èyí ga o kí ló fẹ́ ká ṣe náà. ó ti rán mi lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ ó ní kí n lọ sọ fún un ṣùgbọ́n ó léwu gan. ṣé pé àwọn mọ̀lẹ́bí òmùpọ̀dọ̀ yìí ló wà. inú ìbálẹ̀ dá lábàá pé ká jọ lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ ká lọ sọ ipa táwọn náà kó níbẹ̀. kò ṣeé ṣe o kò ṣeé ṣe ó léwu gidi gan. abẹnugan fẹ́fẹ́ mi ara mi ta fàdánù nìyẹn náà. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ẹ̀yin òbíkítà bí ẹ̀yin ẹni ẹlẹ́ni bá sọnù. ṣùgbọ́n ní àánú monde ló ń ṣe mí o kó má lọ forí kó egun ilé. ìwà àdòtí pátápátá lẹ́wù ni lóòótọ́ ni òótọ́ ni <laughs> ṣùgbọ́n àwọn ọ̀gá mi tí àṣírí ẹ̀ bá fi tú sí lọ́wọ́ wọ́n lè ṣe ní jàmbá o. o dẹ̀rẹ́ yẹn sọ àmọ́ a gbọ́dọ̀ sa ipá wa láti ràn ọ́ lọ́wọ́ àti pé má rí ẹ gẹ́gẹ́ bí o àti aláìláàánú ájú ọmọ nìwọ náà òkú ń ṣe tó bá kọ̀ tó bá wọn pín nínú owó yẹn wọ́n lè ṣe é ní jàǹbá. ọ̀ọ́ àlàyé tó ń ṣe ọmọ yé mi. kí ni òye yín bàbá kì í sọ̀rọ̀ ọmọkùnrin tá láwọn ọlọ́pàá gbé lọ towótowó ẹ̀ ọmọ nǹkan òun ò rí mọ́. níbo lọmọ wà tẹ́lẹ̀. níbo ni ìbá tún wà àgọ́ ọlọ́pàá ni. ẹ ń bọ ló wá wà ní ìsìn. bàbá irú ìbéèrè wo lẹ̀ ń bi mí ṣé mi ló yẹ mọ́ bi ni nígbà tọ́rọ̀ ìkọ́kọ́ ṣẹlẹ̀ ṣe bọ́dọ̀ yín la wá ẹ sì sọ fún wa pé ẹ ṣèwádìí àti ìwádìí o àtàbọ̀wádìí ó ti wọnú omi bàbá bàbá Yorùbá ní tajabare ni tó ń jù tajabare ni tó ń gbó ayé ah, jẹ́ kéèyàn òun ó fura. owó kátàkátà tó ń sọ yìí nígbà tó ń pàlọ́ lórí létí mi. bàbá mi ń sọ kátàkátà. mi ì sọ kátàkátà lẹ́yìn ìgbà tá a bá yín sọ̀rọ̀ bíbà ìtàn ẹ̀yọ́ bọ́rọ̀ ẹ̀yọ́ wa lẹ̀ ah, ah. ẹ wá wò mi ì sọmọdé ẹ wá jẹ́ ń sọ fún yín wípé wọ́n ti ń ṣe ìwádìí lórí àwọn ọlọ́pàá àti bọ́rọ̀ ọmọ nígbà tí bí ejò àìjẹ mi ọ̀nà mi ni. bẹ́ẹ̀ bá fàyè lẹ. bá fàyè lẹ. ọmọ ti aṣọ bàbá ẹ̀ ọba rí ti babó ń bàbá yọ ọmọ fàyà. pé orókùn lójú okùnrin bomi àwọn dẹ̀dẹ̀rẹ̀ tí a ránṣẹ́ ọmọ àlè wọ́n náà sì ń jẹ́ǹjẹ́ ọmọ àlè ọ̀ jẹ́ǹjẹ́ ọmọ ọkọ ọmọ mi ni wá wá wá wá wọ́pọ̀ mo wà bí ìbọn gbogbo àtọ́rọ̀ mi bàbá ẹ jẹ́ ń sọ fún yín. àṣepé kan ò sí o àṣepamọ́ ló wà. èyí ò lẹ́nu ẹ̀ ọ ti gbàgbé pé nìkan ìsábúgà lọ́kọ́ òun èyí tààrọ̀ ní lọ́fà iná tí a bá dẹ́gbẹ̀gún ẹyẹ mi nìyẹn fi sùn kì í ṣe èmi. kí a ló ṣubú tẹ̀mí ní ìmọ̀ ṣẹ̀rìn rírọ̀ àròtọ́ bá mọ̀ tutù láti ẹ yé sí i. DPO àìmí náà ni dandanrin ọmọ ọdẹ kan lọ́mọ wáyé ní mọ̀ nsọ kàtàkàtà wọn lójú mi ló ní pẹ́pẹ́ sẹ́yìn ọmọ tí ń bẹ ní. ó ti yí ọ bóònà ọ̀rọ̀ kì í sọ lórí fóònù ọ̀dà ń wà rí ọ ọ̀kàrí. irú gbèjà ìyàwó lóògùn mí yẹn. tíjẹ wàhálà wà kí ló ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ sí jù wàhálà ti ṣẹlẹ̀ lóògùn mí yẹn èmi ò fẹ́ bẹ́ẹ̀ wà. wàhálà ti dé àbí kí ló dé wàhálà ti dé. kí ló ṣẹlẹ̀. ọmọ mi kan ni ọwọ́ ti tẹ̀ báyìí mm-hmm. wọ́n sì dájọ́ kú fún un mi ò sì gbọ́dọ̀ kú tíjẹ kò gbọ́dọ̀ kú. ẹ̀dùn kí ló ṣe kí ló ṣe. wo ibi tó ti ń bá àwọn ọlọ́pàá jà ó ṣàpọ̀lọpàá kan ó pọlọ́pàá kan ó pọlọ́pàá kan ó pọlọ́pàá kan ilé ẹjọ́ sì ti dájọ́ ọkú fún wo tíjẹ ó gbà mí ni o kò gbọ́dọ̀ kú o. nígbà tí wọn náà mọ kí ọrùn yẹn burú tó yẹn kí ló ṣe láti ẹ̀rọ gbé ọjà fẹ́ tó yẹ ọ̀daràn tó yẹn. bẹ́ẹ̀ni mo kúkú mọ mo mọ pé àdìo burú ṣùgbọ́n òun ló já fáfá jù lára àwọn ọmọ wa. ok nígbà tó wá sọ ọ́n sìn kí ló wá ló fẹ́ kí n ṣe kí ló fẹ́ kí n ṣe. kò yé mi àmọ́ ṣèbọ́ ọlọ́pàá ni ó ó yẹ kó mọgún tó lè dá sí i. ẹ lóòótọ́ ni gẹ́gẹ́ bí ọlọ́pàá yẹ kí n mọ nǹkan tí mo lè ṣe sí bọ́ tó ti pẹ́ jù náà àyè wò gbàtẹ́sẹ̀ ń sọ fún mi ó ti pẹ́ jù kẹ́ tó sọ fún mi. lódà ah. ìjọ ọ̀nà náà fẹ́ lọ pa. kò ju bí ọ̀sẹ̀ mélòó kan mọ́ nítorí wọ́n ti dájọ́ òkú fún un wọ́n fẹ́ gbé kúrò níbi ọgbà ẹ̀wọ̀n tó wà nítorí pé èrò pọ̀ níbi tó wà. ìjọ ni ọ̀la ni wo àdìdìdì owó nì two million naira ló wà ń bẹ̀ tí o bá fẹ́ tó màá wá kún. two million naira. ẹ wo dùgbẹ́ jẹ́ pé five million naira ẹ yẹ́sì náà jẹ́ pé five million tó pé ìwọ náà mọ̀ pé at least ọ̀nà táwọn á pín sí ó pọ̀ gan ó yẹ kó yẹ. kò sí wàhálà kò sí wàhálà àmọ́ tíṣẹ́ bá ti ṣe tán níṣà o. ẹ kò burú ẹ dùgbẹ́ ọ̀nà bó ló máa gbé ọmọ yẹn gbà lọ́la. mi ò tí ì mọ̀ ṣùgbọ́n kò sí wàhálà màá ṣèwádìí. ṣèbí ọmọ awo ni àwọn ọ̀gá ẹlẹ́wọ̀n yẹn. bẹ́ẹ̀ni ẹ tó bá rí bẹ́ẹ̀ ẹ ní gbogbo àkọsílẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú ọmọkùnrin kan kò dání lọ́la. ṣùgbọ́n àgbàlagbà ajá kì í bá wọjẹ́ o. o dẹ̀ fi yẹn lẹ̀ tí àgbàlagbà ajá bá bá wọjẹ́ ó ti di dandan kó fi awọ ara tiẹ̀ rọ́pò. ó di lọ́la. ó dọ̀la. ó dáwó ó dì múlẹ̀. ẹ kú jòkóó. ẹ ṣeun jẹkọọ. ẹ kú jòkóó sá. ẹ kú obìnrin. dádì wọn lẹni kí n wá sá. bẹ́ẹ̀ni àwọn èèyàn mi yìí wọn làwọn ní ọ̀rọ̀ láti sọ nípa ọ̀rọ̀ ọkọ ẹ mo wá ní kán ké sí ọ wá. ikọ̀ wà kálẹ̀ mo imú ọ wá. bẹ́ẹ̀ni mo ń gbọ́ yín sàn. bí àwa ṣe wà yìí ọ̀dẹ ni wá ládùúgbò yìí àwa ni à ń ṣọ́ òpópónà tààrà tó ti òpópó mọ́rọ̀sẹ̀ wọ àdúgbò yìí ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn àmú ọkọ yín. ẹ níbo ni ẹ. ní àdúgbò yìí náà ni àbí. bẹ́ẹ̀ ni ìgbà tí a mú wọn tá a fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò arípọ̀mọlúàbí ni wọ́n àwa ní ká ṣe àyẹ̀wò ẹrù wọn wọn ní rárá ibi tá a ti ń fà á mọ́ra wa lọ́wọ́ làwọn ọlọ́pàá ti dé lédè kan wọ́n tú ẹrù wọn ṣe ni wọ́n bá òbítíbitì owó ń bẹ̀. owó. Hmm. ó ṣe yín kàyéfì wọ́n ní iléeṣẹ́ àwọn olólùwò yìí. ibẹ̀ ni owó kọ́ńpìnì wọn ni wọ́n kọ́ ló lówó. lédè kan báwọn ọlọ́pàá ṣáà ṣe mú wọn tó ń towó lọ nìyẹn gbé wọn lọ. ẹ dákun ẹ kí ni wọn wá kó ṣe. wọn ní wọn wá sọ tẹnu wọn pọ òróró náà ni. ọ̀dà ẹ dákun tẹ̀sán àbò ni àwọn agbèfọ́ba àwọn ti wá. ẹ àwọn kọ̀ọ̀kan tí a dámọ̀ nínú àwọn ọlọ́pàá ó fi hàn pé àwọn ọlọ́pàá ti ọ̀nà òkè ọjà ni. òkè ọjà tó yìnbọn. ó ti jáde látàárọ̀. ọ̀dà ìwọ náà ló kú wáyé tó ṣiṣẹ́. bíndé dende dende ibi ọ̀rọ̀ ọbẹ ni mo ń pè lé orí ìdàgbò ni ọyá yẹ yẹ yẹ yẹ ẹdì ẹdì bẹ́ẹ̀ ní ìsìn ẹdì rẹ ẹ ṣe mo dúpẹ́ o ọmọ yóò ní sọnù ajá ò ní kó nínú ọmọ yẹn ẹ ní ríjà òmù o ẹ ní ríjà òmù o. bàbá àìbá àmọ́ wọn lè níbo rẹ ṣe gbọ́ ẹ dákọ àwọn akọ́lá sọ fún yín o. àwọn yẹ bẹ́ẹ̀ kódà tó yẹ dórí ọgbọ̀nrin ta sọ lójú ẹ̀ yìí ń sọ fún àtàwọn ọmọ tí ó tó ń tí ó tó lọ kù wá tí wọ́n lọ wọ́n bá ti bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ lójú ọgbó ṣe jẹ́ ẹ káàbọ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun o àmọ́ ní yín bá ṣeun o ẹ ṣeun. ẹ gbà kí ẹ ní gbayín wá ah, ah, ẹ bá ṣe ìyọnu ẹ káàbọ̀ ẹ ṣeun o. ṣe dáadáa. ṣé ọlọ́pàá ni àgọ́dà? iṣẹ́ ẹ̀kọ́ ló méjèèjì o àmọ́ wọ́n bí wá sí ìgbà yìí. àbúrò yìí tẹ̀lé wà ń bí ohun tí ó ń béèrè ni pé ṣé ó ń ṣiṣẹ́ pẹ̀lú wa gẹ́gẹ́ bí ọlọ́pàá ń bí ni tàbí ọ̀daràn tí ó wà ní àhámọ́ lé. wọ́n gbé wá sí bíbá yìí ó ti wà lórí àwọn ọ̀dọ́ ìgbà yìí bí àti tóbi ọjọ́ mélòó kan sí i. káyọ̀dé káyọ̀dé bólódì òkú. káyọ̀dé bólódì òkú. ẹni tí ẹ̀ ń wá yìí kò sínú àkọsílẹ̀ wa pé ó wà nínú àhámọ́ wa níbí yìí ah. wọ́n sọ fún wa o wọ́n sọ pé ó wà níbí yìí o. ẹ jọ torí ọlọ́run ẹ wà wá lọ́wọ́ o ọmọ yóò ní sọnù o. ta ló sọ fún yín pé ó wà níbí báyìí. ọmọ aládùúgbò ẹ àwọn aládùúgbò ló sọ fún. àwọn aládùúgbò bẹ́ẹ̀ so nítorí ọ̀rọ̀ àhesọ ṣe wá wá síbí báyìí tẹ wá ń béèrè àbúrò yín àbí tí ẹ bá pẹ kí ẹ tó jáde ń sìn bóyá ẹ̀yin gan inú àhámọ́ náà tún máa gbà yín sílẹ̀. ọ́fíìsà yín sùúrù ṣé ìtẹ́tẹ̀ ìfọwọ́fọ́sí rí wípé òsì káàdì ló ń wà láwọn yín báyìí. ṣègbè gẹ́gẹ́ bí ohun tí àwọn nínú òun náà kọ sílẹ̀ kò sí ohun tó ń jẹ́ orúkọ tí ẹ̀ ń wá níbí ó ṣeé ṣe pé pé àgọ́ ọlọ́pàá náà ni wọ́n gbé àbúrò yẹn ah! lọ. ṣé kò ṣe ọkùnrin tó wà ní cell two yẹn ló ń jẹ́ káàdì bọ́lẹ̀ nìkan ó ṣeé ṣe kó yẹ pé òun ṣùgbọ́n àkọsílẹ̀ fún òye pé wà náà hmm. àkọsílẹ̀ wà ọkọ̀kọ̀ ti fàyàn. àwọn ọmọ ẹlẹ́ ṣe iṣẹ́ orí ẹ̀kẹ́ lọ. àánú bí iṣẹ́ ọlọ́pàá àánú. Hmm. kọ́lá ṣàlùṣọ́ fún ọ. bó bá ṣe rere. máa verify lè kó fi mọ̀ dájú pé a ti gbé iṣẹ́ ìjáde ṣóyè. wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀ àmọ́ àǹfààní kan mo fẹ́ kẹ́ ṣe fún wa ìjọ ẹ bá wa rí pé ẹ dá padà kí má bàa tẹ̀yìn ogun lẹ́nu. ẹ̀yin ẹ̀yin máa wọ̀ ẹ́ ṣe wọ́n ló máa parí iṣẹ́ rẹ̀ bọ́ọ̀yì ìṣẹ́jú márùn péré dẹ̀ ni mo fún ẹ sọ̀rọ̀ mi yẹ báyìí ló ṣe tó ń gbọ̀n ọ̀yà gba ìbọn lọ́wọ́ fẹ́ ṣe yìí a àǹtí ọkọ mi wá ṣùgbọ́n wọ́n ní ọba náà rí níṣẹ́ odò ọba kú iṣẹ́ ọba kò ṣe má jẹ́ odò ọba kò ṣe kò sí jọ tó yọ ọ náà dáríjì mi o. ẹ ṣe ohun tó ní ṣe àgbẹ́ni wá síbí wá sùn. ẹ jọ mo ṣe bẹ̀ yín tó ẹ jọ ẹ má pa mí ẹ jọ ẹ pa mí ẹ jọ. Tẹ́tí kókó rẹ̀ wo igbó tí wọ́n lọ kọ yẹn. wà wá kí ló ń ṣe é gan ṣé kí ni ká kúrò níbi ìjọ ah, dáhùn. igbó yẹn jọ wọn sá wọn sá lọ sí igbó. Thank Filha, filha, 不能。 dáadáa o. ẹ kí la máa ṣe báyìí kí la máa ṣe. sọmọ kọ́ta máa ṣe kìlọ̀ já já já wá a sọ̀rọ̀ àá tètè lọ gbé mọ́tò. ẹ a sà. lọ sí tó yọ sí báwo lára wọn. báwo àfi bí ẹni bá bẹ́rẹ́ tẹ fún mi ọ̀hún gan ló dá ìsàn sí mi lára lágàtẹ́ ti fún mi tán ló ti lọ kúrò lára mi. fún olúwa ṣeun ẹ pẹ̀lẹ́ àwọn ògùn yín tó kù òun lọ́ba yín kọ síbí kẹ́ ẹ lọ rà kẹ́ ẹ dẹ̀ ló bí dókítà ti ṣàlàyé fún yín pé kẹ́ ẹ lò. nípa ẹ gbọ́dọ̀ yẹra fún kì í ṣe nítorí oyún òjijì nìkan kẹ má bàa fi salábàápàdé àrùn ìbálòpọ̀ ní ilé ètò ṣe é ṣe ti báwo wọn ti ṣe o ara ẹ dẹ ti balẹ̀. ara ẹ ti balẹ̀. mo ṣe o mo ṣe o mo ṣe o ṣùgbọ́n wàhálà wà wàhálà ọmọkùnrin yẹn wọ́n ti lẹ́ka ló pa. mo pariwo mo pariwo ṣùgbọ́n sórí nǹkan tí mo fẹ́ sọ fún yín sí ni pé èmi gángan ni wọ́n ní kí n pa. mo má pariwo mi ò gbé mi ò lè ṣe é sórí mo ní kó máa sá lọ ṣùgbọ́n mo mọ̀ pé a ti lè mú un wọ́n á ti ti báyìí ó ti kú ó ti pa. Olùkíni ikú olóró wa láì ṣe. àwọn tó pa ẹ̀ pọ̀ ẹ̀mí gbogbo òde náà. Ah! dájú o torí owó àbúrò àgbà kò wò gan lọmọkùnrin wá wà báyìí nù. kí lè rò pé a lè ṣe báyìí. nǹkan tó lè bá sọ ni pé ká wá bá a ṣe máa kọ́ lọ rí mọ̀lẹ́bí ẹ̀ nà ìyẹn ló ṣe pàtàkì jù. a ní láti ṣọ́ra ṣe o nítorí pé <laughs> àwọn ẹlẹgbẹ́ mi ń ṣọ́ mi lọ́wọ́ wọ́n ń ṣọ́ mi lẹ́sẹ̀ mi ó dẹ̀ mọ̀ pé ilé wa ti di bí èèwọ̀ fún wa láti máa lọ́sìn. Hmm. àmọ́ báwo la ṣe fẹ́ ṣe ọmọ tó wà nílé ìwòsàn yẹn. ìyá a máa pe dókítà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ a máa parọ́ kan fún wọn pé a nílò wá sí ilé ìwòsàn fúngbà díẹ̀ kó má bàa tọ́jú ọmọ wa lọ tó bá dẹ̀ ti ṣe àmàwá bá ṣe máa lọ mú un ọkùnrin ní ilé ìwòsàn. ẹ ò dẹ̀ rí yẹn sọ báwo la yìí fẹ́ máa náwó. <laughs> mo ní atm lọ́wọ́ ọmọ bá ọkàn lè máa lọ fòfòfò bá ṣe ń lọ tẹ́lẹ̀ mo ti mú atm dání. àṣìká gbàgbé àjọbí hmm. adánilóró gbàgbé ọ̀la àmọ́ ẹ̀san ń bọ̀ kọ̀ọ̀kan. ṣó ṣeé ṣe ṣá ká gbọ́ pé inú iléeṣẹ́ ọlọ́pàá òde òru yìí irú ìwà pálapàla ìwà àrẹnijẹ báyìí ti wáyé. báà máa ṣe rí nìyẹn kí ni ẹ̀rí tí ó lè fi dá mi lójú pé kíní ìṣẹ̀lẹ̀ lóòótọ́. Àdìó Ògúnwòbí Samuel Káyọ̀dé Olódìó lóòótọ́ kíní ìmọ̀ ìtakora wọn orí yeye mímò rí ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ lóòótọ́ ni kẹ́rìndé bólódì òkú ní àwòrán rẹ̀ wà níbẹ̀ ṣùgbọ́n àdí ògún ọ̀bẹ samuel ní ọ̀daràn tó yẹ kí a pa àwa gbé fọ́tò ìdánimọ̀ kẹ́rìndé bólódì òkú àgbélé lórí ìwé ìdánimọ̀ káyọ̀dé bólódé òkú wọ́n mà ní lọ́jọ́ mọ̀ ni àmọ́ ọkàn mi ò gbé e nítorí ìdí èyí náà ni mo ṣe wá bá yín kẹ́ ẹ lè ràn wá lọ́wọ́. ǹjẹ́ o ṣe tán láti tako àwọn ẹlẹgbẹ́ rẹ. tí ọ̀rọ̀ yìí dé ilé ẹjọ́ láti jẹ́ ẹlẹ́rìí fúnjọba. Hmm mo ṣetán láti jẹ́ ẹlẹ́rìí fún ìjọba láti takò àwọn ẹlẹgbẹ́ mi tó kù lórí òdodo mo ṣetán. lọ́yà bákàrẹ̀ mọ̀ pé ó pẹ́ gan-an tí mo ti mọ̀ ni mo sì mọ̀ pé ògbóǹtarìgì agbẹjọ́rò ni ìdí nìyẹn tí mo fi mú ọ̀gá mi wá sí ọ̀dọ̀ yín ẹ gbogbo agbára yín ẹ bá wa sá kí ẹ rí wípé ẹjọ́ yìí yọrí sí mi fún wa. ó ti di ṣíṣe. Ọlọ́run fún ọ. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Ẹ sì pa mí lọ́mọ láìṣẹ̀ láìrò agbèfọ́ba ọ̀gá o mo sọ pé mi ò jẹ̀bi ṣùgbọ́n tí mi bá bá wọn dá sí i. ó máa pè mí náà. <laughs> ṣe bí ìwọ rọmọ tiẹ̀ àbí ọmọ tèmi lèmi ò rí ìyọ dáa ó ti dáa. ẹjọ́ ìdáríjì mi mo wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún gbogbo ipa tèmi náà kó nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ olórí ti wà lọ́dọ̀ ìjọba mo dẹ̀ mọ̀ pé gbogbo ìjìyà tó tọ́ sí mi náà wọ́n á fi jẹ ní ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mo bí ọmọ iṣẹ́ rí nítorí ẹ̀ lóògùn ṣe wá tọrọ ó yẹ lè dárí ẹ̀ṣẹ̀ méjì mi. ìdáríjì ìdáríjì ṣebí ẹni tó wà láyé ló ń tọrọ ìdáríjì irú ìdáríjì wo ló wà fún Káyọ̀dé tó ti kú. àǹtí ọ̀jẹ̀ ọmọ agbóhùn orí ike ike ike. a ṣe ń babò yìí ṣé ó máa yọrí síbi tó dà báyìí. ó dá mi lójú kì í ṣe ti ìlérí àwa aláàbòrí nínú ẹjọ́ ìṣe ibẹ̀ rí gbogbo ẹ̀rí tá a fi takò ní ilé ẹjọ́ wọn ò rí nǹkan kan sọ sí i ó dá mi lójú pé òdodo ni ó lékè. ẹ ẹ ṣe bọ inú mi á dùn ọ ọyà bákàrẹ nítorí pé ojú ògbúdọ̀ tì mí nítorí ṣé mo bá àwọn ọ̀gá mi mò ń dúró tí mò ń mú àgbègbè sí. ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà àwọn aláàbò ṣe àgbègbè. mo sọ pé mi ò jẹ̀bi ṣùgbọ́n tí mi bá bá wọn dá sí máa pè mí náà. ṣe bí ìwọ rọmọ tì àbí ọmọ tèmi lèmi ò rí. ìdáríjì ṣebí ẹni tó wà láyé ló ń tọrọ ìdáríjì irú ìdáríjì wo ló wà fún Káyọ̀dé tó ti kú. fẹ́ ṣèlérí fún mi láàárọ̀ kò lè léyìí. mo kàn tún rántí àdéhùn mi ni. Bámi, síbẹ̀ yìí ni ìyá di o, ìyá Káyọ̀dé àti ìyá Tóyún. Bámi ẹ má sunkún mọ́. Lóòótọ́, ènìyàn àdìsọmọ bọ́lódì òkú ti yọ láàrin wa mami ṣé bí àwa wà láyé màmí. Hmm. ó tọ́ ló sọ ológun ọmọ tó bí ohun ọmọ tí mo bá yọ sọnù mẹ́ ìbànújẹ́ ló máa jẹ́ fún mi ká tó wá sọ èmi ọlọ́mọ mẹ́ta kíkọ́ tí mo sọnù ẹ̀dùn náà ìwọ Ọlọ́run kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹkọ tó fi lọ lẹ́yìn mọ mi wọn làwọn tó lè mọ ṣe. ẹmi ẹ̀ṣẹ̀ lọhùn àdánwò lásán ni lóòótọ́ bọ́mọ bá sọnù lẹ́yìn àdúgbò àti lásán ara máa ta ni ká tó wá sọ pé dídì ẹ má jà sunkún mọ́. <laughs> jẹ́ a máa gbàdúrà sọ́lọ́run pé iwájú tó dojúkọ ò ní ṣòro pé ẹ̀yìn tó fi sílẹ̀ ò ní bàjẹ́. bẹ́ẹ̀ ṣe ìrírí kan fún mi. mami ẹ ò tún rí ìkorò mọ́ láyé. àmì ò. ó ní máa gbé yín sí Nipowaipe msimama ṣe máa ń kú náà nìyí ẹni tó ti ń gbé gbòòrò tẹ́lẹ̀. tí ó wà á dẹni tí ó máa gbóko. tí kò tá a fẹ́ bọ́ náà o bó ṣe wọ náà ló ń ṣọlá ẹ̀ ká ṣáà máa gbàdúrà fún kọ́lọ́n kó ṣáà ṣàforíjì fún un. tí ẹ̀kan náà jáde jàre bàbá àtàwọn ọmọ ti wà lábúlé láti kíní sí ọmọ àrètí wa. jòlò tí n bá ti pè ọ́ ni kò mọ dáhùn. kí ìmàmí ìmàmí ọlọ́run ojú Elédùmarè ajímọ́lọ́wọ́ àwọn ológun alàfùfúngbò aborìṣà òféèfé ajíkankudu òru kárótù ọ̀dẹ́dẹ̀ kárótù ọ̀ pẹ̀jágbé gbé lọ ẹ gbé lọ́ba ó yẹ gbé mẹ́ni ni ẹ fẹ́ mẹ́ni ni ẹ má ẹ má tọ́ lé bá o. bó ti wù kí alórí ó ké tó àwọn kan ò ní gbà pé ìgbọràn sàn ju ẹbọ rírú lọ wọn ò ní gbà pé ẹni tí ọba òkè ò lè mú olódùmarè ò tí ì da ó bà nínú jẹ́ pé nínú iṣẹ́ ọlọ́pàá òde òní làwọn ìwà ìbàjẹ́ ìwà wọ̀bìà àìbìkítà fún ẹ̀mí ọmọlàkejì bí èyí ń fara hàn àmọ́ ṣá o ìjọba yìí ò ní fọwọ́ lẹ́rán káwọn agbófinró ọmọ bàálù wa ìdájọ́ mi nìyí nígbà tí ó ti dá ilé ẹjọ́ yìí lójú pé ẹ̀yin wọ̀nyí gbìmọ̀ pọ̀ láti gba ẹ̀mí ọ̀gbẹ́ni káyọ̀dé bólódì òkú nítorí owó ilé ẹjọ́ yìí fi ẹnì kọ̀ọ̀kan yín sí ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú iṣẹ́ àṣekára kò jù bẹ́ẹ̀ lọ. pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ èèyàn máa blame ọlọ́run bọ́ gbogbo nǹkan láyé yìí ọlọ́run nídìí fún tó bá jẹ́ pé bó ṣe lọ yẹn kálókùn jáde lọ tó láksidẹ̀ntì tó kú nǹkan. Ah, that's the eh, worst. èmi gbàgbọ́ pé pẹ̀lú àfọkànsìn àti ìtọ́sọ́nà dandan lọ́jọ́ kan á débẹ̀. àmín ṣorí káyọ̀dé ọ̀rọ̀ tí ó sọ fún mi ó jẹ́ ìwúrí ohun ìṣítí fún mi. àmọ́ káyọ̀dé èmi ti ṣetán láti fi ṣe ọlọ́pàá sílẹ̀ mo fẹ́ ṣiṣẹ́ ara tèmi gangan. wo ọ̀rẹ́ àwọn nǹkan kan ti hàn sí mi lásìkò ju ti àtẹ̀yìnwá lọ pẹ̀lú ìrírí tí mo ní yìí mo ti wá rí i pé àwọn ìwà kan ti wà nínú oníkálukú tó ń sọ iṣẹ́ ẹ̀sìn tàbí ẹ̀yà tí kálukú wà ní orúkọ búburú tàbí orúkọ dáadáa ṣebí ọlọ́pàá ni àwọn tó fẹ́ pa mí torí owó ọlọ́pàá náà dẹ̀ ni wọ́n Bánjí tó fẹ́ gbẹ̀san kú mi láì mọ̀ pé mi ò padà kú. Káyọ̀dé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ àti lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹ bí ẹ ti ní ọkàn láti dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi àti àṣìṣe mi jì mí pẹ̀lú gbogbo ipa tí mi náà kó nínú ìṣẹ̀lẹ̀ yìí ha Ayọ̀dé you're one in a million. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh àbí o. mo máa ṣe ìwé ìbí mi. ẹ̀rọ má dá wọn ní. mo ṣe jù. Bàbá rẹ̀ ti lóko. So àwọn àti fẹ́ máa lọ no problem. Ṣé ẹ ti bá <laughs> ìyàwó mi lọ? Ẹ ṣe wà oh, dá. Ẹ ṣe gan. Kẹ́ni náà ṣe. Ọlọ. Ẹ pọ̀lẹ́. Ẹ mú báyìí kẹ́tẹ́kẹ́ ara yín o. Ẹ ṣe gan. Oh, I'm going to see you again. <laughs> All right? Okay. Take care of yourself. Oh, ọkọ mi àdìsá ọmọ bólóde òkú. Ah! òde bàbá mi gbọ́dọ̀ gbọ́ gíga ilá. mo máa dúpẹ́ fọlọ́run o ṣé pé màá ti rí ẹ láyà tàlàfà. akẹ́kọ̀ọ́ òrógbòrógbò ó gbàgbé iye àjòjò lè dùn onílẹ̀ má lè léwu olùdíjáde amẹ́gbẹ́ títí kò bá ọmọ fún òjẹ́ kò síbi tó dà bí ilé lẹ́yẹ ń gé òwò ọjọ́ gbogbo ọmọ àwọn tó bá sílé ọjà àlàyé rẹ ọ̀run ṣáàyè òwò bàbá kòkó ṣe àwa bàbá láti fi ìgbà ṣe àwa ìgbà ń bọ̀ wá o láti fi ìgbà ṣe. ayé ayé ayé ayé. Wọ́n ṣe kúkú ló báyọ̀ máa yọ. Ìwọ bá yà ṣe lọ. Как и